من الشيطان الرجيم من أمضه ونفقه ونفقه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Àjẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àtìjẹ fún Anábíwa Muhammad Sallallahu Alaihi Wasallam. Ramadan ti márùn-ún lẹ́yìn تفسير والد بيتي بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من هارون أخي أشهد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم وقيل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هم أنبات لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تخانون على أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بعضكم وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون لهم فلا تعلمكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون ولا تباشرون وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته الآيات لعلهم يتقون ولا تأكلوا أموالكم بالباطل بها إلى بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله lẹ́yìn ìgbà tí a máa fi ọpẹ́ tó pọ̀ fún abẹ ọlọ́run ọba àlekè ọlá bí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà bí ó ṣe ń lọ yìí kọ́lọ́run ọba àlekè ọlá kó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjànnà kọ́mọ́ ṣe wá ní ọmọ aná ẹ̀yin arúgbìn ọlọ́run tẹ̀síìrì di méjì ń tiẹ̀ tí a bá lọ lánàá áyà 186 187 áyà sẹ́wọ̀n yẹn lérè àṣàlàyé kankan òní gan àbún lè parí ẹ̀ tó ríwọ́ tó ọjọ́ akẹ́kọ̀ọ́ ló sọ fún ọ tá a bá rẹ tí ó mú fúra nígbà nínú ní àpẹẹrẹ tó òsì náà sí tá a bá rí akẹ́kọ̀ọ́ kan tí bọ̀ wá tẹ̀sí wà lẹ́yìn sàmá àwọn àlùmọ́sà kọ̀ wá ní kúra ní ọlọ́run tí ó mú dání tí ọmọ fojú wò tí ọmọ gbalá dábí ṣe fojú wò yóò máa de ìtumọ̀ rẹ̀ mọ́lẹ̀ àpẹẹrẹ bó o ṣe yọ̀sù ṣùgbọ́n báwa wà bí rẹ̀ báwọn àwa máa mú kúrà ní èkì pocket kúrà bó ṣe kó o fowó oúnjẹ rẹ̀ rà àìmọye kúrà ní láti á ní mòfìlẹ̀ yìí náà káwọn èèyàn kó fún wa lọ́fẹ̀ẹ́ tá a sì àtà ní àyàwá ètùtù àfáwá inú kẹfíìrì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n yọ àwọn nǹkan kan jáde fún wa èmi wá fẹ́ dìkọ́sì ẹ̀ lábẹ́ àdáàbùdùá kí mo pé o àdáàbùdùá ìní fẹ́ kí orí súdẹ́ǹtì kankan kọ́fẹ̀gbẹ́ nílẹ̀ ìwé ìtọ́fẹ̀gbẹ́ nílẹ̀ yẹn wíwà ní tíṣà mi ní fẹ́ kí orí súdẹ́ǹtì kankan kó fún gbogbo nǹkan ṣàlàyé ìtújọ́ tí wọn náà bá débẹ̀ ọ̀wà àpòṣe ìbáǹṣe ọlọ́ọ̀kójọ ìwúlò gbogbo aláyàtọ̀ ó rí pa sọ pé ọlọ́niwá ìdásá alákà ìbájí àní fàyí ní kọ̀rí ibó ùdí ibùdá wátàdá ìdádá àrùn fálíyẹsẹ̀ ìgbòlì wàlìgbòmí láàláwú yọrí ṣúdú nì àwátá jẹ́rú sí ọlọ́run mọ́jẹ̀mú ń bẹ fún wa tá a bá pè ọlọ́run tá a fẹ́ kọ́lọ́ gbàdúrà mo ti sọ fún ọlọ́nà ìsọ́nà mùsùlùmí ò kí máa gbàdúrà mùsùlùmí máa ṣe kí ni ọ máa ń fàdúrà ṣùgbọ́n èèyàn lè ṣàdúrà kọ́lọ̀ mọ́gbà ìyẹn ní ọ̀jẹ̀ ńkọ́pin sọ́nà mẹ́ta gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n fi pín sọ́nà mẹ́ta sórí gbogbo àdúrà a bá ṣe lọ́tòrí ọlọ́run farabalẹ̀ dáadáa nínú àwọn àdúrà yẹn òun àti àdánwò àdánwò ń bọ̀ láti àdáwò ìdíkí ni ọ̀bọ̀ láti sánmà àdáwò tí wọ́n ń bọ̀ láti sánmà yìí tó bá dé báyàn èèyàn lè parẹ́ jẹ́ kí o a ti rí ọmọ ìyá tọ́ra mọ́tò tí mọ́tò ti jẹ sábà ti kú ẹ̀ èèyàn wá ń mo fẹ́ fi gba mọ́tò lọ́dọ̀ ọlọ́run ọba bá àwọn ẹsẹ̀ síbi ilẹ̀ ọlọ́run àwọn ètò ọ̀rọ̀ rẹ̀ ìkan mọ́tò accident láàbọ̀kọ́ láàkọ̀kọ́ bọ̀ clear lójú ẹjí ọ̀bà yọ̀rọ̀ ọlọ́run gbàdúrà òun wà lé ọlọ́run ti gbàdúrà rẹ̀ bọ́yọ́ lọ nípa àwọn accident kan bẹ lójú ọ̀nà àdúrà tó wá ń ṣe ọlọ́run ẹ bá ń clear rẹ̀ accident one clear nínú accident mẹ́wàá accident two clear ọlọ́run wá bá nílẹ̀ àbúkọ́ àtìdẹ́ǹtì ọwá ìpèsè mọ́tò fún lójú ti ẹ̀ bí ìgbàtọ̀ ọlọ́run ṣe kí ni tí ó gbàdúrà sọ́lọ́ ń gbàdúrà bí ó gbàdúrà rẹ̀ ó gbàdúrà irú ẹ̀ ní student wà láì ọmọwé ọdẹ kàwé ó tún sàdọ̀ ọlọ́run jẹ́ fáàsù wáyẹ̀ ọlọ́run á rí pé tó bá wọ yunifásitì lọ́dún yìí tó bá dé four hundred àwọn ọmọ kan padà sí bàbá àti ìyá rẹ̀ wà fojú sunkún ẹ̀ ṣùgbọ́n tá a bá jẹ́ ó fẹ́ẹ̀lì yóò lè kó wà ẹ́ẹ̀sì kan ṣe sí ìgbà tí ó bá fi wọlé àwọn ọmọ kọ́ọ̀tọ̀ yẹn kan páhùn fún ó sì kó òbí lè bá fi ọdọ́ tí ẹ̀ yóò kọ́ lọ́wọ́ sí kí ni ọlọ́run gbàgbọ́ gbogbo àwọn tá a jọ parí ó fi ó ọdún tá a parí wọ́n ti wá aládìsàn èmi ọ̀wọ́ aládìsàn ọ̀hún kan ni ọlọ́run níbi tí wọ́n gbàdúrà dé ń fún ọ lápẹ̀rẹ̀. 1998 làwa kúrò secondary school àwọn àbẹ̀lọ́ fi ọlọ́jà ládùúṣàn. àsọlọ́run rí pé kámọ́ ládùúṣàn lọ́dún wà láì lólórí ọlọ́run òdúpẹ́ òótọ́ ọ̀jẹ́ ládùúṣàn lójú ẹ̀sìn tí mo parí ọlọ́run òdúpẹ́ òun alhamdulillah alhamdulillah alhamdulillah jẹ́ ìsàlàyé ẹ̀fọ́ sọ́wọ́dí 1998 yẹ rìsọ́ọ̀tì wà ẹ́kì ní ọ̀rọ̀ pé èmi ń sọ fún wà láì èmi ọ̀rọ̀ sí ìdọ́mà áṣì èmi ọ̀rọ̀ parí iṣẹ́ as far back as 97-98 èmi rìsọ́ọ̀tì wà ẹ́kì ní gz ní tìmẹ̀rọ yunifásitì Ìlọrin wà láì mọ́kọ́fúnra mi ni wọ́n dìtẹ́ ti áńsà fún mi rí wọ́n èyí tẹ̀ jíyàn wò nínú exam hall torí èmi ụmụ yé pé haramu ni orí ibú ni ara àwọn súrẹ́ǹtì kan ní èdè yóò rò pé wọn ò ní parí iṣẹ́ fún ìyàwó tí ó ṣe wáyé kì í bẹ̀ máa lọ sí lẹ́kọ̀ọ́ ní parí iṣẹ́ sẹ́ńtà ó ṣẹlẹ̀ sí kan nú àwọn ọmọ tó ti wálé ẹ̀kọ́ ìrí ibi ó ti wá lọ ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́run wá fìyà ṣé kí sọpọ́ lọ́run fìyà ni àbọ̀ ọlọ́run ti wá àti jẹ́ kí sọpọ́ lọ́run ti wá su su christian àwọn kírísítẹ́nì tí wọ́n máa tún èrò tí wọ́n èrò yá rí àwọn náà when it comes to uprightness they are upright ọlọ́run pàbó wọn ọ̀kẹ́ lẹ́sìn ni béèyàn bá kú lẹ́sìn náà ọwọ́ púpọ̀ bàtà bí mọ̀mọ́sà sálà ń gbọ́ ọ̀pàpọ̀ kan oṣù ọlọ́run yọ̀ọ̀rà mọ́ náà kéde pé yọ̀wọ̀ náà yọ̀ọ̀rà mọ́ náà but when it comes to morality and uprightness they are there ọlọ́run pàbó àwọn náà èjì wèé wò kí mo ní wèé ṣe wèé wò níjọ́ pé wá ní iṣẹ́ kan tó jẹ́ compulsory subject su christian ìmẹ́wàá ló wá fẹ́ fà ló ti lọ parí iṣẹ́ wọn ò wá jẹ́ kó di òwò ọba fèrè tí wàá láìwó fèrè. mọ̀ wò ní o fọ́nrà ọ̀họ̀ kúrò ní sẹ́ńtà kan torí wọn ní bá parí iṣẹ́ ibi tó wá lọ ó tún wá burú ju ibi tó ti kú ò lọ níjọ́ tó wá yẹ kó ní rìsọ́ọ̀tì ọlọ́wọ́ àfi kírísítẹ́nì ṣe wà sí fún pé sọ wá kàn ní ìsìn ọ̀wà ní rìsọ́ọ̀tì ẹ̀ àtìsáàs alẹ́dẹ̀ẹ́mọ́ sọ bẹ́ẹ̀ kó wò sí ti wà yàtọ̀ kọ̀wà káwé náà ó ti rí lẹ́gbọ̀n kú sọ fà wọn iṣẹ́ ẹyọ kan tó jẹ́ kọ̀ bọ̀ tù kò ní ọlọ́run fi su kristẹ̀ tí èlò yára ó fi dá sẹ́rí àfún ṣùgbọ́n ní èmi tí mo bọ́ sọ̀rọ̀ yìí nineteen ninety eight ní ìkólẹ̀ lẹ́ta ẹ̀sùn rìsọ́ọ̀tì wà ẹ́ẹ̀kì mi ò pé bí mo ti wọ máa lò láàárọ̀ bí lélẹ́ kú òun mo wá ṣe GCE ní nineteen ninety eight náà while still a student at madu láàárọ̀ bí rìsọ́ọ̀tì mi wá complete rìsọ́ọ̀tì mi ṣe kí ni ó complete nineteen ninety nine mo wá ṣe jáàmù kí mo ní mo ṣe mi ìtọ́ páàsì jáàmù dáadáa bóyá one forty one over four hundred ní mo score ibo tó wá di ya two thousand tó orígbà náà wọlé sóyínká pòfẹ́sọ̀ ẹ̀mẹ́rìtọ̀sì ni lọ́ọ̀kà tán rẹ̀ bí ẹ̀mẹ́jẹ sẹ́ẹ̀mẹ́sàn ló fẹ́ẹ̀lì wà ẹ́kì ẹ̀yìn lẹ́rí sórí ibú sórí tó jórí ibú ni wípé èyí tó fi ẹ̀kọ́ ọkàwé wá ń ṣe gáyòkó èyí fi ẹ̀kọ́ wà ọ́n ọwọ́ àṣẹ ìgbéraga táwọn tí bá ti kọ ìwọ gan ọ̀gbọ̀n bá wọn. ṣùgbọ́n during our days we were very humble to our teacher we were focused we were dedicated to the studies. Not only that we were accepting. we were not materialistic. àwa tún mú ayé ń kékeré ní tí mo lè rántí jẹ́ ìsọ̀kan àwa tó jẹ́ ìwà serpent worshiper àwa tó máa ń ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ yín lónìí nínú ìṣòro bẹ́ẹ̀ ní ayé bẹ lọ́kàn ẹ ìjọ sí yín wá ní problem inú mi dùn lẹ́ẹ̀kan mọ́ láwọn ọmọ kan wàlẹ́ ìwọ́n wá ń tilà wà wàlẹ́ ìlú mi dẹ́n dùn báwa ṣe máa ń ṣe nígbà tá a wà bí yín nu kùránì mẹ́wàá nínú wàláhì mi lè rí kùránì mẹ́wàá kà mọ́ kọ̀ ọ̀rọ̀ mi lọ́rùn kí n ka kùránì mẹ́wàá nù rọmọdán ọlọ́ọ̀rí mi pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti dí pẹ̀láwọn nǹkan mi tí n bá ti kó onítẹ̀fù sírì tí mò ń ṣe lọ́yìn mò ń lọ bóyá Ìbàdàn onítẹ̀fù sírì lẹ́mẹsẹ̀ tí wọ́n bẹ ọ̀la tí n bá ti kó onítẹ̀fù sírì bíi màá lọ ní fífi onítẹ̀fù sírì bẹ́ẹ̀ gbogbo àsìkò tá a fi mọ́ tìlàwà tìlàwà gbà kan àá ti lẹ́kṣọ̀ àá rìkọ́ọ̀dù rédíò program kí ni jẹ́ rédíò program wo ni wọ́n rìkọ́ọ̀dù àwọn nǹkan míì lẹ́gbọ̀n ló jẹ́ dáadáa ó ti gbà sí kó wá ìwọ́tọ̀ wá ń jẹ́ sílẹ̀ bàbá rẹ̀ yóò fọ́ ní sáàrì yóò fọ́ ní ìsinmi kí ló burú kọ́ ọmọ tó kò tẹ̀mí ayé rẹ̀ ti láwà gbogbo wà ẹ́ kìtàwà ṣe nígbà yẹn ní ìrántí pépà kan tá a ṣe àti kọjá tó bá gbà wẹ̀ kì í wá sí ìrìnlẹ̀ kan bá a ṣe pọ̀ mú àwọn àmọ́ ṣe kọjá pé gbogbo ẹ̀dá gbogbo pépà ti wà á gbà wẹ̀ sọ rẹ̀ lónìí lónìí àdúgbò àbùkẹ́lẹ́ kan sọ gba àwọn ilé ìlú èkó so alhamdulillah làwa náà mẹ́ǹtẹ́ ìlú ìwà ní mọ́kù lọ́wọ́ tó bá kú sẹ́jú kan tá a ju èwo kọ́lọ̀ wọn àsọdọ̀ àwọn òjòjọ́ àwọn olè tí wọ́n ju èwo nínú àwọn iléèwé mùsùlùmí àbáwọn iléèwé kristẹ ìlànà èṣù ni àìwà àjẹgbà tètè last nation ọmọ òwe 1998 sí ìyá 2002 ọdún mẹ́rin náà mo wá fẹ̀sẹ̀ sí jáàmù ní ya 2001 máa wò mí ládàá o wọ́n wá fún mi ládùúṣàn sí ẹgbẹ́sì lọ 2002 admission yẹn tó wá pẹ́ bó ṣe wá pẹ́ èmi ò rọrùn wọ́n fún mi ládùúṣàn kó tó fi jáàmù mi wà láì ẹ̀ẹ́mẹ́jì ni mo ládùúṣàn sí University Ìlọrin ìgbà tí wọ́n bá tó lẹ fíìsì àwọn fẹ́ṣà ó kọ̀ mí lọ́tún wà tẹ̀. àsọlọ́ fẹ́ ṣe mí lórí pé kí wọ́n ṣe ládùmíṣàn sọ ọlọ́dún mẹ́rin ni mo fi wá lọ máàlù tí bá ti kó máàlù máa lọ máàlù Zakaria àwọn ọjọ́ mi ìlàlẹ́ bíi Thursday Friday èmi mo rántí dáadáa àbúrídọ̀ Muslim and kẹ̀lí ìwà náà jáde ẹ̀mí jẹ́lẹ̀ afáàmọ́mí sáfì afáàbùlàbí ọ̀rẹ́ mi máa mú sáfì a tó máa ń kewula kéwú lálẹ́ lẹ́yìn máàbì níbi táwọn lọ́sọ ìsmaili yunus náà ni àlùkúdùwà ibi pẹ́ńpẹ́ gbà náà àti ìfáàsù àtọ́wà lábújá abdulil ismail wọ́n máa kọ́ wa náà ń sọ fún àtàwọn nǹkan mi àtọ́lọ́ ló ní kí wọ́n tètè láti ṣàn ọdún mẹ́rin ní jẹ́rọ̀ ṣì bá ṣe lórí ìlànà wa kéwú nírọ̀lẹ́ kéwú lálẹ́ ìjọba àbáwá lọ kéwú àwa náà kọ̀kọ́ yẹn so orí sọ eléyìí ọ̀nà àkọ́kọ́ bàgbọ́ àmà ń gbà tọrọ nǹkan tọ́lọ̀ òye ìrẹ́ ọ lọ́wọ́ lásìkò ń tọrọ àwọn aburú kan o yóò ààrẹ ọmọ wa bá ló mo sì gbàwé jùlọ kí ọmọ yìí ọlọ́run níbi ju ẹmọ mọ̀wé ọlọ́run máa tó lóore ṣùgbọ́n tí ẹni pé dúdì ra ilẹ̀ ọlọ́run já sórí ilẹ̀ ọ̀nà kejì òun ni kọjá sí pé ń tà abẹ náà kò fi lè wà lọ́wọ́ èèyàn la máa fẹ́ yìí ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ please teacher inside the law do the lesson for me please don't take report please. Are you the only time you know?

ọ̀nà kẹta èèyàn a máa tọrọ ọ̀kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run a ní fún yàn láyé yóò wà á sọ dídọ̀ òwe so nígbà téèyàn bá wá bá nǹkan yẹn pàdé lọ́jọ́ òwe ilé wà á dùn pé ah! bí tó ti ẹ̀mọ́ gbàdúrà mi láyé kọ́ wá kó gbogbo ẹ̀ fún mi ní

kọ́kọ́ lọ fún àníyàn rẹ̀ ṣe kí ládé kọ́kọ́ lọ ṣe onídìí slav sọ̀rọ̀ níye bákan náà àdúrà tó ń fẹ́ ṣe mọ́jọ jẹ́ pàdùá ẹ̀fẹ̀ àbí ìyapa ọlọ́ọ̀ àbí bókùn tí ó ṣe dàrú nínú hadithi àfáàwà Abu Sa'id hadithi yìí bẹnu tẹ̀síì àfáàwà ẹ̀dùnà kẹtìrì wọn mú wá ń bẹ́ẹ̀ inú tẹ̀sílì ìgbókẹ̀sí ni mo ti ń káwọn àdínkù wọ́n lábẹ̀bí sọ́lọ̀ bá àlọ́ ọ̀sán ó ní máa ní mùsùlùmí ń jẹ́ bí ọ̀rùnlọ́ àhàzà wàjálà lẹ́sà bí ismo wà láàpọ̀ sí àfúráhì ilá àtọ́ ọ̀rùnlọ́rù bí sàlá ti sùsọ́ọ́lé ìtìmọ̀ sọ́tọ́ ni mọ̀ ń kà jáde fún wọ́n ní kí mùsùlùmí kan ẹrú ọlọ́run kan ọ ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí tọrọ kì í kó ní wọ ọlọ́run ọmọ tí mo fẹ́ fi ó tọ́wá lóun ò ní jẹ́ ọlọ́ba lójú ọlọ́run ní gbàdúrà tó ṣe àbí wọ ọlọ́run bọ́ ìyẹn ah, tàbí wọn lọ á ó ti dẹ̀mọ́ òsáàdù wọn ó sì máa ti ẹ̀rọ wọ́tà wà mọ́ ọlọ́run ìgbàrú àdó àbá ọlọ́run ṣe kí ni kì í gbàrú àdó àbá àti mi ọlọ́run jẹ́ wọn ó tètè kú kéke ọlọ́run àwọn àdó àbá anabi ní tọ́lọ́ sí ìbá wa ń ọlọ́run àbí kí ọ̀kan nínú ọ̀nà mẹ́ta lọ́lọ́run máa ń ṣe kéde o òun ni máa ń gbà láti fi gbà á ànábì lálàkọ̀ọ́kọ́ ìmọ̀ ayọ̀ ajílàláwú dáwátà àdúrà àtọ́ ọkọ̀ọ̀rọ̀ ọlọ́run lẹ́gbà tó ti rẹ̀ ọlọ́wọ́ látàyé bù ọ̀nà kejì wa ìmọ̀ dàkírà ọlọ́run lè mọ̀ láyé òfin ọ̀nà kẹta wà ìmọ̀ àyàsù ìfàánihú mínà súúdí nìtìlúha irú àbẹ̀wò irú aburú tí ń bẹ lójú ọ̀nà tó ṣe déédéé àdúà ọlọ́run wà báyàn fi àdúà yóò fi clear yóò fi counsel yóò fi ẹ̀mpàwà àtẹ̀wò sàbẹ́ ó ní ìzàn náà ah alẹ́rí Títí bọ́lá ti máa ń gbàdúrà mọ́, tó bá rí bẹ́ẹ̀, ó yẹ ká du àwa ó ṣe kékeré bọ́lá mú jí. Iná lè láyé wọn nígbà nílé wọn tó o kó pọ̀. Be careful. Ìbéèrè ta ni máa ń sàdúrà lọ́pọ̀lọpọ̀ fún torí wọ́n pé ìbá ṣàdúrà ọlọ́run máa bínú ẹ wá jẹ́ àwọ̀ àkọ́kọ́ fẹ́ ọ̀la nìyẹn tó ta ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì tó fẹ́ ṣàdúrà má máa sọ pé ń bá fẹ́ èyí máa insha allah níbi àdúrà ọlọ́run dáa fún yín insha allah àwọn èèyàn mọ́mọ́tá èyí ló inshallah di bí ìsìnlá lèyàn máa ń lò fàdùà wọ́n tọ́lọ́ bá ní òkìrí imú lónìí òkìrí òwe èmi tí mo lẹ́nu àbá ní n tó ti lé sí twenty lè rí mi láyé kí n ṣàdúà fún yẹn kí n wá ní kódà tí n bá social media láyé mo ti kọ́ lẹ́nu àbá àwọn anínúkó ti lẹ́nu ọgbọ́n ọdún ọ̀dẹ̀ ti wà ní ọpọlọ mi ó ti wà ní ẹ̀jẹ̀ ara mi èyí máa lo inṣàlá òbí tọ́lọ́ bá fẹ́ kódà pé ọlọ́run jọ o pẹ̀lú ọlọ́run léèyàn o ẹni ọmọ ẹ̀ ní fẹ́ẹ̀lì o pẹ̀lú o tọ́lọ́ ṣùgbọ́n torí pọ́pọ̀ lọ́pọ̀ kìí ṣe pé wọ́n máa máa àtúnṣe ni ọlọ́run yìí sọ bá bí tiwa gọ̀dá ká máa lo adam mo rò ó ti yé mọ́sọ̀ pé ń ṣá àláwò kí lọ́ máa wí ooru bí ìsìlẹ̀ ńlá kí wá ní yorùbá rẹ̀ lákòókò ẹ̀yọ́ rẹ̀ ọlọ́run jẹ́ fáàzì o ọlọ́run jẹ́ sun ìlú pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú títóbi ọlọ́run kéde pé tọ́lọ̀ ń bá fẹ́ mọ́lò insha Allah tó bá ti ń ṣàdúrà ìyẹn nìkan tó kọ́ ìwọ́ tó fẹ́ ṣàdúrà wà ní ìmọ̀tótó olùkọ́ fáàlù àlà tó bá fẹ́ ṣàdúrà ká níbi ojú wá ń ṣàdúrà lọ ọba ju wọ́n bù lọ bá so kò ṣe nǹkan kan ó lè máa ṣàdúrà lọ ṣùgbọ́n má jẹ́ kẹ́gbẹ́ ńlá má jẹ́ ó wà lára rẹ̀ má jẹ́ kí ẹ̀gbẹ́ ńlá ó ṣe kéde òun kọ́ wà lára rẹ̀ tẹ́sí kò àárín bákan náà ìwọ ọba ń ṣe àdúrà èyí máa kájú fún orí ọ̀rọ̀ àdúrà Aisha Muzamil di careful over there torí wọ́n tó o bá ń dàbí kànga àbíbí bọ́ọ̀hù ibi téèyàn ń lọ òun ní kí ni òun ọfẹ́ kan omi ibi tẹ́yìn ń lọ ó fẹ́ kan ipa báyò lọ́nà tó gbèrà ti pọ̀ ibi tẹ́yìn ń lọ fẹ́ ọfẹ́ sí kí ni òun ọfẹ́ kan omi ẹ̀mbà tí wá fẹ́ kan omi ọ̀rọ̀ mi yà bí òye èèyàn gbẹ́ kànga ó sì fẹ́ kó mi ọ́ jáde níbi kànga tí ó ń ṣe kí ni òun tó ń jọ látẹ̀rẹ̀ já pé àmọ́ táàtì àbí àmọ́ pọ́ọ̀tì ìnìkànga yẹn máa kàn kó tó dúró ọwọ́ agbẹ̀bí àmọ́ já pé àmọ́ táàtì ọwọ́ ń gbẹ á ah, kànga yóò tí ìkànnì náà kànga yóò tí ìkànnì à ó omi látàárọ̀ à ah, kí ló dé kànga yóò omi látàárọ̀ wà lẹ́yìn ọba sọ́ọ̀pù bó ṣe wá sọ́ọ̀pù ọba tó lọ bẹ̀rẹ̀ ní ilẹ̀ ẹlẹ́ẹ̀bùnmí ọba tó rẹ̀ sí lẹ́sẹ̀ gàdí ìyẹn jámọ̀ fọ́ọ̀tù sọ́ọ̀ ti kọ́tún ẹtí ni ajẹ́ pé ilẹ̀ àárín yìí ọmọ àkọjá ọba náà ó tó kàmù ẹ̀yọ̀ kan tí kan o

sẹ́wù ti wá àwọn ẹgbẹ́ tó fi lálà sẹ́wù kòkòkò làwọn sẹ́wù ti wá sẹ́wù pankẹ́rẹ́ ni tó orí sẹ́yìdá àti wá sẹ́yìdá tí ọ̀mọ́ bá bí àká mò ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán máa ń lọ bá àwọn ṣéwù ṣe á sẹ́yìdá majority wọn tí mo mọ̀ ní eré ọlọ́run pé kèsè ìgbéraga o over ninety percent wọn wọn àmọ́ fáàtì àká bí tẹ̀júwìdì mo máa ń tí mo sọ kápẹ́ wá wọ́n mọ̀ kùrà ní ìka àmúdá wádàá

àsọ pé èèyàn èèyàn lè já àfáà náà lọ́rọ̀ ní omi tó ti pọ́ ṣùgbọ́n kọ́ wá lọ fẹ́ máa ṣiṣẹ́ tọ́lọ̀ òmìnira ìpé èṣù torí náà má kàjú pé ṣé òkan iná fi ti ọba ti bá yàn bẹ lọ́wọ́ ọlọ́run á tètè gbàdúrà jọ kí ní kọ́ lójú ọlọ́run já sórí ire o nínú àwọn ẹ̀kọ́ àdúrà ọ̀dà púpọ̀ kọ́ máa fowó kọ́ ọlọ́run bẹ lọ àbáwọn àròyìn ọlọ́run nínú àwọn àdúrà àtàrẹ̀bí lọ́wọ́ tẹ́sẹ̀ bí dáyẹ̀ ló ìkan bẹ̀m̀bẹ̀ Allahumma ilé àfàlùkà bí anna laka alhamda la ilaha illa anta alhannanu almannan badi as-samawati wal ard ya dhal jalali wal ikram àwọn ọkọ̀ ọlọ́run inú ọlọ́run máa dùn ìwọ náà wòlé ìbùsọ́ bá ń kí ọ̀pọ̀

téèyàn bá ń pe ọlọ́run yá Allah yá Rahman kúlíbì àwíbì Rahman tó bá ti ń pe ọlọ́run ọlọ́run máa dùn èyí máa fọ́kọ ọlọ́run pẹ̀lọ́ ara jẹ́ kí àdúrà ó gba òun ni. bákan náà ara ẹ̀kọ́ àdúrà ìwọ́tọ̀ ọba ń bẹ máa àti àìsàfẹ́ téèyàn bá bẹ lọ́wọ́ èèyàn ọmọ sáfẹ́fẹ́ àbábọ̀ ẹ̀dì mú bàbá tó clear ọ̀bẹ lọ́wọ́ ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ṣe báyìí fún bàbá mi ṣe báyìí fún màmá mi ọlọ́run ṣe báyìí fún àwọn fámìlì wa ọmọ jìnnà sí sinful practice disobedient act àwọn àwa ẹsẹ̀

sóyé afa azibara yẹ̀múdù yàdá ìlàsàmà tó ọba rántí àdíìsì gbogbo orí elota lọ́ta eruku ti gùn lẹ́sẹ̀ ti mọ̀ pé á ah, ẹni yìí wà láyé orí sọ́fà àjò nínú àwọn tọ́lọ̀ ń òun ni mo torí bàbá alẹ́ ìkọ́jọ́ ìjọ orí ìfà lọ sí adó àwàyé ìwọ tó ọba sọ́ọ̀dì ilé ìbàbá kíjúrí àti áfírí tàn tó ọba sọ́ọ̀dì ilé ṣé mo sáré dìde wà lẹ́sọ̀ ọba sọ́ọ̀dì ilé mi sáré dìde mo wá jókòó mo kọjú kíbla mo wá tẹ́wọ́ mo sáré sàdúrà torí mi ti gbọ́ yé ní oṣù náà pé ọlọ́run máa gbàdúrà onírin àjò mo lè sọ fún ọ pé nínú àwọn àdúrà mẹ́ta tí mo tọrọ rẹ̀ ọlọ́run ti gbà mélòó sọ ọmọ alákọ̀ọ́kọ́ gbà ìwọ ọlọ́run o ìwọ ọlọ́run tí ó kù lójú ọ̀nà o ìwọ ọlọ́run sáàfù o ìwọ ọlọ́run já ìwọ ọlọ́run jẹ́ kí rọmọ̀bọ̀ náà bá wa láyé o ọba wa láyé àbí ọba wa láyé ẹlẹ́ẹ̀kẹta mo fi pamọ́ fún ọ tó lẹ́nu omi ọ̀rọ̀ pé téèyàn bá sọ̀rọ̀ ìrìn àjò àwọn èèyàn máa ń parẹ́ sórí ìrìn àjò tí wọ́n lè ná kidnap ọmọ ìyá wa kan à ń ṣe prógráàmù kan lọ conference three days conference ó wá ń bọ̀ wá present paper fún wa wọ́n dẹ̀ kidnap o àáfà gbogbo àwọn táwa conference àkọ́dáwó náà torí wọ́n ti pè wọ́n láwọn gbàyé mílíọ̀n báyìí wọ́n rí líìsẹ̀ o ṣùgbọ́n wọ́n gbowó ọlọ́mọdé àwọn kìdínápù wa tó bá tún wá rí ẹ̀kọ́ṣàn tá a lọ ní 2025 wà láìpọ̀ tẹ́lẹ̀ níjọ́ kò fi ó ti jẹ́ mọ́fìlì wọn gbogbo ẹ̀kọ́ṣàn wa a tún máa ń délé bí fọ́ ọmọ gírígì kò ṣẹlẹ̀ ní kádìmọ́ gírígì ta ṣùgbọ́n àgbèrè jìn láọ̀tọ̀ọ̀tọ̀ lálọ́ adẹ̀wọ̀ sùkúù ní tó tẹ́lẹ̀ alẹ́

ọlọ́run máa ń gbàdúrà onírin àjò òbí ìwọ́tọ́ bá ní bàbá àtìyà láyé jẹ́ ká máa gbàdúrà fún mọ́ sí tí bàbá àtìyà ló tó rọ̀ lé ti wù láyé mọ́ta jókòó rẹ̀ jẹ́ bí ojú ọmọ ìkó bẹ̀rù tó oríwọ́tọ́ ọba ń ṣe tí inú ti bí òbí rẹ̀ sí ọ ọlọ́run ló gbàdúrà rẹ̀ ìjọ́ torí ọlọ́run máa wá tí wọ́n ní ìrẹ́dájọ́ pé àwọn ọmọ ìbára ó níbi kọ́ sọ pé dájì mi ẹjọ́ ìṣàdúrà fún mi mọ́mí mi ẹjọ́ tó ọba wà dáadáa kí wọ́n ṣòro kí wọ́n ṣòro sórí mọ̀ ń sọ fún ọ ìpara mi léwo nínú àdúrà tí bàbá mi ṣe fún mi ara ẹ̀ lọ ń gbà lórí ìrìnlẹ̀ tó ẹ̀yìn sọ fún ọjọ́ máa lọ mo ti sọ tọ́jọ bẹ́ẹ̀ fáwọn kan òbí ti wá ṣe àdúrà fún rẹpẹtẹ ọmọ mélòó lò bí ẹni bá sọ̀rọ̀ bí tí wọ́n fẹ́ kó ṣe rè tó sì fi fẹ́ inú rẹ̀ ẹ̀jẹ̀ fọ́ tẹ̀lé ti bàbá rẹ̀ alọ́ ọ̀gbọ́dọ̀ kúrò ládùúgbò ìfẹ́ rásíbì ọ̀gbọ́dọ̀ kúrò ládùúgbò ìfẹ́ ọ̀kọ́lé àdẹ̀gbà fáwọn òbí wa lẹ́nu ọlọ́run máa so orí tiẹ̀ náà fún ọ ládùúgbò ìfẹ́ inú ilé wa bá ti alọ́ òní lọ gba lẹ́ńtàṣẹ́ inú ilé mi ló fi àwọn inú ilé mi

tẹ́ pàwùsà lọ bá gbọ́ pàwùsà bọ́ lọ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú ọ̀rọ̀ lọ wà rọ́díà àbláàkì sọ̀gbọ́n mi dáadáa tó ọba wà nínú ọ̀rọ̀ tó bá jẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ má fi yorùbá àwọn kan wà gbogbo tó bá wọ̀ ọ̀rọ̀ wà kọ̀dẹ̀nikọ́lọ̀ ó tètè gbàdúrà lárúbáwá ju ti yorùbá lọ ṣùgbọ́n lárúbáwá dé wá àbọ̀bọ̀ tí mo ti máa kọ́ṣà àwọn èèyàn rí lárúbáwá ẹ bá gbọ́ lárúbáwá tó dẹ̀ máa tàwọ́fì alhamdulillah ara fi ìdùnnú wà láì tàwọ́ ìdì ọ̀dàrúmọ́ lọ́wọ́ ọ́ dá mi lówájú déwájú ọba tí jẹ́ àlá tọ́ra àwọn tíra táwọn àfọ́ àbíkọ́ wa ń tàwọ́ yìí tíra tí wọ́n máa yà kùrà níwà tí wọ́n máa dì sí wa ní tí n bá ń sàdúrà Yorùbá mo wà very conscious àdúrà Yorùbá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ̀bá lánàá súnà ọ̀pọ̀lọpọ̀ tàbí kí mọ́ni ọba súnà mú kí sọ pé àwọn expression tá a máa ń lò nígbà míì wọ́n máa ń tako ìlànà tàwíìd bí n fún ọlápẹrẹ wàṣọrù mọ́sálà kan bẹ́ẹ̀ lọ tàwíìd ànábì máa ń pe àdúrà nínú àdúrà tí wọ́n máa ń ṣe yóò ní wàṣọrù láìsá ilẹ̀ yìí

life, or poem, or poetry, or music. Torí kọ́nsẹ́pì wàṣọ́rù láìsà ilé, àìfà burú ti sọ̀dọ̀ ọlọ́run yóò bá kó sínú ẹ̀. Kìí sí pé yóò bá fi ń bú ọlọ́run àbá fi ń rẹligéètì ọlọ́run, ṣùgbọ́n yóò bọ́ ọ̀gbọ̀n táwọn yìí dìde. Ah, ọlọ́run ní payín lọ́mọ mọ́ o, ọlọ́run ní payín lọ́mọ o, ọlọ́run ní jó yín náà o, ajẹ́kọ́lọ́ ọmọ payín lọ́mọ yín máa jó yẹn náà ọlọ́run ní jẹ́lé wá ó jóná o bó ṣe rí nu ọlọ́run ní jọ máa wá ó kú mọ́ o àwọn àǹjẹ̀ ló kẹ́ tún ní làákàyè àfáwà ibnu kẹfìr nínú tẹ̀síìrì wọn bá ń lóyè ní sọ́ọ̀tù lìjìn wọ́n láwọn àǹjẹ̀ ló gan wọ́n tó gbọ́ nǹkan yé jọmọ ènìyàn nílé lọ ìgbà táwọn àlìjànú tí wọn lọ́wọ́ bá ń gbọ́rọ̀ wọn wá aṣọ́rùn lòun rí dàbí mẹ́rùn-ún sí rọ̀ṣàdá àwọn àjẹ̀rù ní pé àṣàrú ìgbà wọ́n fẹ́ sọ aburú bí ọ̀dá wọn sọ pé ọlọ́run wọ́n ní wọ́n gbé wá ní passive voice jẹ́ kí n tó lè fi yọ tó ọba gbọ́ gírámà náà tó lè tọ́ ọba tó gbọ́ gírámà ló dé fún ọ ara bí kíkẹ́ ó ti wúlò máa wà nù majúùl òun náà pè ní passive voice he built the house ó kọ́lé the house is built or was built by him mọ̀jìwúrù yẹn a máa ń lò tó bá já burú ó lè fi tì pé ọlọ́run ló ṣe wọ́n ṣe àwọn àjẹ̀nú wọ́n sọ pé àṣàrún orí dàbí máa ń sí áwùdì ṣé aburú ni wọ́n gbà lérò aburú ṣe ni wọ́n gbà lérò pẹ̀lú àwa tá lórí ilẹ̀ ń jẹ́bi aburú wọ́n gbé wá ní fásitì fáburú ni wọ́n gbà lérò ìgbà wá débi dáadáa á mú àrọ̀ dàbí ìmùrọ̀bù rọ̀ṣàdá abọ́lọ́wọ́ bá wọ́n gbèrò dáadáa rò wọn ìgbà tó débi dáadáa ta ni wọ́n fi tìtọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá jáburú àdúrà so tọ́lá fẹ́ sàdúrà ọba ó nìdí kọ́ wà kí a fún kọ́mọ̀jẹ̀ kọ́ ọmọ wa fi aburú sọ́dọ̀ ni o ọba ti ń jẹ́ Allah èèyàn lè fi Yorùbá nínú àwọn ẹ̀kọ́ àdúrà lẹ́yìn ikọ̀ ọkọ̀ ọlọ́run òbí ara ẹ̀ ní kéèyàn ọmọ lórí gbólóhùn àbí

àwọn Yorùbá ni wọ́n máa wàhálà bọ̀ bá wọn tí wọ́n fi wọ́n ní kọ́sàn tùràrí tùràrí wọ́n nígbàgbọ́ páwọn àjànú kan ní ọmọ ẹ̀dà wọn láàmú kò sí tọ́ka wá ń pa tùràrí tó bá fẹ́ ṣàdúrà wà ní ìmọ̀tótó lo ẹni tó dáa ìwọ tó o bá jọkùnrin o lè lo pẹ̀fú tó o bá nílé tó bá wò obìnrin aráàmù ni wọ́n lo pẹ̀fú mọ̀ sí ẹ̀wù kéèyàn má rí ìbímọ ọlọ́run ọlọ́run yá sórí inú yàtọ̀ sí yóò nínú ẹ̀kọ́ àdúà èèyàn a máa tẹ́wọ́ méjèèjì ọlọ ara ẹ̀kọ́ àdúà ni àwọn àfá àwọn àrùsẹ̀ ìrètí wọn ní ìsìlá lórí eléwò Abdulrahman èdè mọ̀bọ̀ ṣùgbọ́n bí àfá àfá ní pé tọ́bá wù ọ̀kọ́ ọ̀farabalẹ̀ àwọn ìbéèrè tí máa dàrú là ń yẹn tún fún ọ̀nà àwọn tí àṣà ti sọ kìí ṣe kékeré owó lè mọ́tẹ̀ẹ̀tẹ̀ kàmí láàrin ọdún márùn-ún mẹ́wàá tí kò tó orí tọ́bá fẹ́ ṣàdúrà ká tẹ́wọ́ báyìí àdíìsì tó wáyé lórí ẹ̀ ó lé ní 20 pé tọ́bá fẹ́ ṣàdúrà ká tẹ́wọ́ ọlọ́run ọba gan wọ́n máa ti dú kẹrù rẹ̀ wá náwọ́ kọ́mọ̀wá gbàdúrà lọ sọ wá rí ká fọwọ́ bọ́jú ọmọ méjì ni àwọn kan nínú àwọn àfáà ní òfin tó burú bẹ́ẹ̀ àwọn kan ní kọ̀ dáa tó wọ́n láti ìsìtọ̀ wáyé lórí ẹ̀ àbí fún dọ̀rí fún wọ́n láti ìsìnyẹn ìdè àbí àwọn míì ní bálímọ̀ òfin òfin fabricated ìmáàmù wa Ibn Hajar al-Asqalani nínú burúkú ìmọ̀ràn ọmọ wọn wọ́n ní àbí ìsìnyẹn ó tún lọ́nà míì tó tọ́jẹ́ pé tá a bá wo different chains of translation a sọ pé yòókọ́ wí báàbò àbáàbò a lè fi nǹkan strengthen torí tí wọ́n sọ bọ́ ọ̀farabalẹ̀ yìí wọ́n tó ń lójọ́ ọ̀hún níjọba ọba débẹ̀ tó wá bí ọkọ̀ wá béèrè béèrè ó lè papọ̀ ọ̀jẹ̀ bá ń jọ lójú àtàlàyé ẹ̀nà ọ̀rọ̀ lọ́sẹ̀ sí níjọba rẹ̀ bá parí táwọn ti fẹ́ bí àbí pamọ́ ṣe níwèé òde tẹ́nì kan wá bẹ̀rẹ̀ òkè ẹgbọ́ sóyìn àlè fọ wọ́n wọ́n jú ọmọ olóògbé question bọ́yá mọ̀ ẹ̀bùn ẹ̀bá fún lẹ́sà márùn pé ń jọpa ń sàlàyé ẹ̀sùn àwẹ̀ kò ti sùn lọ so orí ká fọwọ́ bọ́ jú mo ló pè ní ọ̀sùn méjì lọ wá lórí ẹ̀ àwọn kan náà àwọn àfọ àlà àlè fọwọ́ bọ́ jú ṣùgbọ́n ọba rẹ̀ ń tọ́sọ àdúrà tó fọwọ́ bọ́ jú kò lè pè ní bíjà àwọn àfọ àtòníkàmọ́ fọwọ́ bọ́ jú lọ́dọ̀ ọ̀dún àwọn òrìṣípàdà dálẹ̀ yìí irú mas'ala báwọn mas'ala ìjìdìhàdíyà ni kò tó fọ́ọ̀mù pẹ̀ nìkan ló bí dí àlè lórí ọmọ ọmọ jù tọ́ra aráwọ̀ àfáà sún náà tàbí òsì tó burú ìyẹn ni bàbá sọ́ọ́lì àlùfẹ́ ilé náà ṣe ń ṣàlàyé nínú tíra àwọn tọ́sọ tíra onímùjá ládùú mẹ́rin àlìjáàmì òlé àkáàmì fíkì ìṣúná wọ́n tó sọ́nù tíra àwọn náà tí mo nílé fatihu bílíjà láálí wàlì ṣẹ́rù gbùlúgbùlù mọ̀rọ̀ bàbá ní táwọn bá rẹ̀ sọ́tọ̀ àdúrà tó fọwọ́ wọ́jú lọ́dọ̀ àwọn ọlọ àwọn òní pẹ̀lú orí à báwọn bá rẹ̀ tí ọ̀fọ́ wọ́jú àwọn òní pẹ̀lú alábì tó ó kọ̀ sí bàbá rẹ̀ sọ́tọ̀ àdúrà tó fọwọ́ wọ́jú kò ṣe tó kù ẹnìkan dẹ̀ sàdúrà ọ̀fẹ́wọ́ méjèèjì ọ̀lẹ́kọ̀ ojú kò ṣe kankan ọ̀rọ̀ méjì kan wà lórí ẹni àádàdúró bì lónìí ó rí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ àdúrà gangan là ń yanjú lọ wàyídá sáálàkà ìbájí àlè ìfàìlè kọrí ibi òjí ìbùdá àwàtà dá ìdá dáán fọ́lì ẹsẹ̀ ìbùrí wà nínú rẹ̀ láàláhùn yàrí ṣúdú sórí tá ní káwa náà wá Fọ́wà náà ṣe kéré kájá ọlọ́run lóhun. Torí wọ́n tó ọba dọ́lọ́run lóhun mú láti di ìmọ́ni. Ẹni tó bá ní ìmọ́ni kò ní wà ní ẹgbẹ́ òkùnkùn. Àwọn ọ̀sẹ̀kọ́ ti kú ní ẹgbẹ́ òkùnkùn. Kúù kẹlà ń ka ọ̀rọ̀ wọn lórí mẹ́sì tó rí. Ẹ tó bá ní ìmọ́ni kò ní lọ́jọ́ ẹgbẹ́ òkùnkùn àlejò òwò ni. lẹ́yìn ìmánì ọmọ kírun wákàtí márùn ìwọ tó bá fẹ́ jí kó tó ká sọ̀lá àbí wọ́n tó dírù rẹ̀ jẹ sàárì ó lè sí ìdílé kí na lóòótọ́ náà sí alákàrí mere mẹ́rin mẹ́fà àti bẹ́ẹ̀ lọ ọyẹ kọ́ ọ̀dọ̀ lò pẹ̀lú kọ́ ọmọ wákàtí márùn ara dídá lò òun náà ni rọ̀mọ̀dọ́ náà àtàwọn nǹkan kílé rẹ̀ yẹn wọnú fúrógámù wa ọlọ́run ní fálí yúmì ló bí ẹ̀tún wá dé mi ọlọ́run lóhùn lẹ́yìn ìgbà bá dá mi lóhùn ẹ gbà mí gbọ́ nígbàgbọ́ gbogbo tí dọ́nà kèé kírun a lẹ́ẹ̀tẹ̀ sí ìlú ọ̀la ọlọ́run tó dá sí orí ìlú ayé àtijọ́ fún nàìjíríà nígbà àwọn àmẹ́ta ìlà orí ọ̀la àti àṣẹyọ ńlá ìlà àríwá àti àti àṣàwọn àlejò wàhálà àti ìwọ́rí ìwọ́n bá rìsáàtì yìí.